ṣe fún ọ tó lè fọwọ́ lẹ́rán. jákèjádò àgbáńlá ayé ń bí kíbi tẹ́ ẹ ti láǹfààní láti ti mọ wò mí láti mọ rí mi láti mọ gbóhùn mi àánú olódùmarè ò ní fi sílẹ̀ o mo kí gbogbo apá akú iṣẹ́ akú àtàárọ̀ òní lọ́jọ́ kẹtàlá nínú oṣù kẹta ọdún 2024, thousand and twenty four bí eré bí àwàdà àti gun àkàsọ̀ kẹta ó ti ń dé lọ mo gbàdúrà pé ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ January ni yóò gun àkàsọ kejìlá láyọ̀ àtàláfíà àtúnsọdá rẹ̀ lágbára Ọlọ́run orílẹ̀-èdè àgbáyé ọ̀fararọ ilẹ̀ Áfíríkà kò fararọ orílẹ̀-èdè Nàìjíríà kò fararọ òkè ọya ò fararọ south east ò fararọ ilẹ̀ yorùbá ò fararọ ṣùgbọ́n yorùbá lọ́wọ́ bọ̀ wọ́n ní okú tí kìí ṣe tẹni ọjọ́ tó fọ̀ lóòótọ́ ìrọ̀rùn ogi ìrọ̀rùn ẹyẹ ni bàbá sọ pé tòkè ọya ọ̀kàn wá tí ìlà oòrùn orílẹ̀-èdè yìí ọ̀kàn wá bàbá tún wá rántí pé alára alẹ́ èèyàn alẹ́ bí ń bẹ̀ àyàwó tún sọkì pàpà síbẹ̀síbẹ̀ aburú òní kàn wá kò ní kẹ́ bí wa àdúrà tá a gbà nìyẹn ṣùgbọ́n ilé ìtọ́ wa jẹ́ pabambarí òun náà lélẹ́ ìtọ́ bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ń bi táwa gangan wà ilẹ̀ Yorùbá ò sí nínú ìnira ìdúnkokò mọ́ni láti ta. partially a lè sọ pé a wà lábẹ́ ìdúkokò mọ́ni láti ta ṣùgbọ́n ìdúkokò mọ́ni tá a lè borí ni. so with that àwọn nǹkan kan ń bẹ tó jẹ́ ọ̀nà àbáyọ rẹ̀ lọ́wọ́ wa lọ́wà mi ò ní intention láti sọ̀rọ̀ lálẹ́ yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ I have a lot to say ṣùgbọ́n mi ní intention láti sọ̀rọ̀ one because a ò fi gbogbo ara níná mo dẹ̀ consider epo and again ọ fẹ́ ṣe bí ẹni rẹ̀ mí díẹ̀ látàárọ̀ mo dédé mo wá rí voice note kan ẹni tó ṣe ló sẹ̀ǹdì ẹ̀ sí mi àní ẹni tó sẹ̀ǹdì ẹ̀ rèé kì í ṣàjèjì is a friend and fans a ò ríra rí one on one but a máa ń engage ní conversation for so long and that man is an intelligent man ẹ mọ̀ wípé lára àwọn fans lára àwọn followers there are some people that you want to listen to what they want to say bóyá torí èrò wọn àgbékalẹ̀ wọn ìsọwọ́sọ̀rọ̀ wọn wọ́n mọ̀ wípé ẹni wà intelligent and I personally I deal only with intelligent people why ẹni tí mo máa rí ẹ̀kọ́ kan tàbí méjì kọ́ lára ẹ̀ ni mo ní interest láti bá ṣe àwọn dẹ̀ ni mo máa ń fún ní ọ̀wọ̀ àtàpọ́nlé tọ́pọ̀ jù I must get something from you everything is no material àwọn èèyàn kan bẹ tó pé à ń pè wọ́n lọ́jọ̀gbọ́n lónìí àwọn èèyàn kan ni wọ́n kó rọra tí wọ́n ń pàṣẹ ọgbọ́n sí wọn lọ́pọlọ anybody tó bá ní lọ́kàn pé òun ti gbọ́n tóun ti mọ̀ tán olórí àwọn òmùgọ̀ ni so ẹni ẹ ló wá sẹ́ndì voice note yẹn sí mi when I listen to it I have to react on it as soon or as quickly as possible why torí mo mọ̀ wípé kò ní pẹ́ sí circulation wọn ò ní pẹ́ máa share lórí whatsapp káàkiri and you trust Yoruba people we are always biased in our comment in everything we do in life majority mọ̀ òótọ́ o but they will never say it so látàyè báyé ló dẹ̀ ti wà bẹ́ẹ̀ torí onírọ́ lọ́lọ́run bá ṣe ṣẹ̀dá ẹni tí ó sòótọ́ irọ́ máa ń dùn òótọ́ máa ń korò kò sẹ́ni tí máa fẹ́ jẹ nǹkan tó korò ṣùgbọ́n nǹkan kan ń bẹ tó korò tá a máa ń fẹ́ jẹ tàbí ká sọ pé ibi méjì ọ̀ mélòó kan lára wọn ni òró òró a máa korò àsìmọ́ jẹ́ lára wọn lórógbó tí Yorùbá máa ń pòwe pé kí láǹfààní orógbó gan apá kò láwẹ́ ajẹ́lẹ́nu ó tún korokoro bí ìjogbo ewé ẹ̀ ò ṣeé pọ́nkọ igi ẹ̀ ò ṣeé dáná òòṣà tí wọ́n tún fi ń bọ ó tún wá lọ ọdún òòṣà líle lẹ́yìn ẹ̀ léwúro bẹ́ẹ̀ yẹn bá fọwọ́ kan ewé ewúro tó bá fi kanu yóò kúrò lẹ́nu ẹ̀ ṣùgbọ́n tá a bá gbo ewúro tó bá tẹ́ tá a bá ro ewúro lẹ́fọ̀ọ́ tàbá fi ṣe ewébẹ̀ sí ẹ̀gúsí ajẹ́ ìjẹ́ tán là á máa fẹ́ fi ṣe lélẹ̀ tó túmọ̀ sí wípé òótọ́ dùn ó ẹni tí yóò sòótọ́ padà sòótọ́ àwọn kan wàá fi agídí àti rọ́jú jẹ́ wọ́n wá rí i pé ìgbẹ̀yìn ẹ̀ yọ padà dùn. kí ni note yẹn níbẹ̀ mo ti gbọ́ wípé wọ́n lépa ẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àná òde yìí lèmi àkàndọ̀ ra okòǹkó wá síbí tí mo wá sọ̀rọ̀ nípa aáwọ̀ fàákàjà tí ń bẹ láàrin olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ibà Gani Adams àdó olóró lọ̀rọ̀ bọ́bá bọ́ọ̀lù lẹ̀ ìmọ̀ ń fọ́nká sóríṣiríṣi ọ̀nà ó dàbí àwo tán ganran tó ṣèṣì jábọ́ lọ́wọ́ ẹni pa trust me yóò ti fọ́nká àwọn kan ó ti sá sábẹ́ nǹkan kan káàkiri ẹ máa gbé má wọlé o àwọn kan ẹsẹ̀ bọ́ọ̀lẹ̀ mẹ́rin má lọ fẹsẹ̀ gúngo tàbí anything tó bá jẹ́ ìgò ìbá jẹ́ go ọtí ìbá jẹ́ omi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn èèyàn kan yìn mí gbóríyìn fún mi pé mo dá sí diplomatically and I have to because ìdá tí ò bá gbàgbé ọ̀rọ̀ àná kò ní rẹ́nìkan àbá ṣeré ẹni tó wá ṣe ní tí ọ̀dà fún ọ lónìí lè jó lórí orí rẹ lọ́la ó lè jó lórí ẹni tí ó sọ orí fún lọ́la. nígbà tí mo wá wulẹ̀ Yorùbá lọ tí mo wò bọ̀ mo wá rí páwọn méjèèjì ògo lẹ̀ Yorùbá ni wọ́n kò wá sọ́gbọ́n tá a fẹ́ dá sí àwọn kankan bẹ tó wọ́ọ̀tì ìjà àwọn kankan bẹ tí ò wọ́ọ̀tì àwọn tọ́wọ́ọ̀tì ìjà ni ntíjà sẹ́tù tíjà parí ẹ̀ tí solution dẹ̀ wà fún but àwọn kan wà tí ò tíjà ọ̀wọ́ tí ọ̀wọ́ tìjà because tá a bá jà látòní dọ̀la kò change ẹ̀ oríṣiríṣi comment mo rí but I still insist Ààrẹ Ọ̀nà Kakanfò bárakú laṣọ ewúrẹ́ ni kò sẹ́ni tí bàgbìn dùn ìkarahun kò sẹ́ni tí bálábà ń dùn náà dìí ajẹ́wọ̀ ni fún olóyè Gani Adams so having said that ẹni tó bá wo Chief Sunday Igboho dáadáa is a risk risk taker and that is the reason why many people love him. two ọ̀rọ̀ ọlọ́rọ̀ máa ń ka ju tara ẹ̀ lọ that is ó gbé ọ̀rọ̀ Yorùbá rù ó gbé tiẹ̀ séjìká so action akitiyan tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àyà níní wọ́n sọ̀rọ̀ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n ní àyà níní tó oògùn lọ́tọ̀ bẹ́ẹ̀ ni so yẹn jẹ́ kọ́pọ̀lọpọ̀ èèyàn ó nífẹ̀ẹ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho but lo and behold ọ̀nà tí Chief Ìgbòho fẹ́ gbà láti sọ̀fù security issues of Yorùbá land kò sí ẹni tó lè tọwọ́ bọ̀ wí ẹ̀ kò sí ọba tó lè tọwọ́ bọ̀ wí ẹ̀ because the issue of security can never be solved by an individual we solve it collectively we need to take that into our scores yes a ní jagunjagun a ní ẹ̀ńtọ́láyà ṣùgbọ́n omogọlẹ́ni tí máa ń ti olórí ogun ẹ̀ sínú ogun láì pìrìpíà dáadáa akíkanjú kan ò lè dógun sẹ́ bí ọba sálátìlẹ́yìn fún mo fẹ́ràn yorùbá pọ̀ yorùbá níjọ́ ànìkànjó ìjọ àjùmọ̀jó ní gbayì kíkọ́ níjọ́ ànìkànjó kọ́ni lẹ́sẹ̀ sí lẹ́sẹ̀ ẹjọ́ ànìkànjó wọlé gẹ́rẹ́rẹ́ ṣùgbọ́n ẹjọ́ àjùmọ̀jó bó ti ráwọn èèyàn tó ń jó tó máa bọ́ síwájú wọn ẹ máa fẹ̀rín pàdé ẹ̀rín ẹ máa mújó bẹ́ẹ̀ ṣe ń bu etí aṣọ lẹ́ẹ̀ bù mọ́lẹ̀ lẹ́ẹ̀ kó mọ́lẹ̀ ìjọ àjùmọ̀jọ a máa dùn pọ̀ nbẹ gbọ́ yorùbá nbọ ọmọ yorùbá ni ṣebí yorùbá sọ fún yín pé anìkànrìn anìkànrìn ní jọ méjò níyà anìkànrìn ní sọ méjò lófò nobody can do anything alone ẹ stop ẹ and stop pushing our brother we need him àwa ní ìdí ẹ̀ a ní ìdí ẹ̀ títí dọjọ́ alẹ́ gbogbo ọdún tí màmá ò lè lò mọ́ tí màmá ò lè parí tí bàbá ò lè parí afẹ́kọ́lóyè Sunday Adéyẹmọ Ìgbòho lò mọ́ tiẹ̀ so let's take things cool mo wá gbọ́ nínú voice note yẹn pé Ìbà Gani Adams ń lé pa ẹ̀mí olóyè Sunday Ìgbòho pé kò mind anyway láti gbẹ̀mí ẹ̀ I will play the voice note because ẹni tó sẹ̀ǹdì ẹ̀ sí mi màmá o ó màmá sẹ̀ǹdì ẹ̀ sí mi another mọ̀ wípé mo lè reflect lórí ẹ̀ lọ́jẹ́ kó sẹ̀ǹdì ẹ̀ sí mi because this is not the first one ó ti máa ń sẹ̀ǹdì many things many articles but if I can tell you the one hundred percent fact this man to me is an intelligent person ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ìfẹ́ àníjù ẹ̀yìn ó lè mú ọ̀kẹ́rẹ́ kó sẹ́nu tàkúté ìfẹ́ àníjù ọ̀gẹ̀dẹ̀ ó lè mú ẹ tàbọ́ sínú ọ̀ṣọ́ bẹ́ẹ̀ yẹn bá nífẹ̀ẹ́ èèyàn lánìjù yóò gbèjà nìyẹn to the extreme and again ìhà tí àwọn nǹkan yìí kọ sí ọ̀pọ̀lọpọ̀ wa kò bára mu kọ̀pọ̀ nínú wa tí fojú méjì wo nǹkan one way traffic lọ́pọ̀lọpọ̀ háà ni wọ́n ti gbà pé háà ni ṣùgbọ́n kọ̀ọ̀kan nínú wa tán bá sọ pé háà ni àtúnwá ò pé só lè jẹ́ háà sá ẹja gbé bí náà wò sẹ́gbẹ̀ẹ́ háà káwá fi sí sẹ́gbẹ̀ẹ́ káwó dí náà mọ́ra wọn kátó agbé òkè lóòótọ́ háà ni àwa wà nínú ẹni tó jẹ́ pé tí kì í bá ṣe á sọ pé akọ̀ ò sí ni ní tí mo fẹ́ sọ lónìí kọ̀pọ̀ nínú ẹni tó lè sọ reality bí majority ọba dẹ̀ tó sọ wọ́n á sọ biasly wọ́n á sọ with emotion so kí n má gba táìmù yín rárá mi ní láti gba táìmù yín ẹ jẹ́ kí n play once and for all then ká wá jọ reflect lórí ẹ̀ káwá béèrè lọ́wọ́ ara wa do we need this? so ẹ máa foríjì mí màá máa play ẹ díẹ̀díẹ̀ ń mọ wá reflect lé lórí díẹ̀díẹ̀ mí ní láti fagùn rárá we don't need to drag anything I just want to make point àmọ́ fẹ́ kí gbogbo ọmọ Yorùbá lọ plunder lórí ẹ̀ mo fẹ́ ká lọ rèé ṣàṣàrò lórí ẹ̀ do we need this in Yorùbá land for now ká máa lo insinuation bó bá wá jẹ́ pé lóòótọ́ ni bá Gani Adams lè pẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho in which way Ìgbòho tẹ̀yìn wò yẹn ìjẹ́dá Ọlọ́run kan lè pa bó bá rí bẹ́ẹ̀ bó bá jẹ́ bẹ́ẹ̀ yóò sì lọ tipẹ́tipẹ́ igi tọ́lọ́run ọba gbìn ni kò sẹ́dá Ọlọ́run tó lè fatu bó bá wá jẹ́ bẹ́ẹ̀ tẹ́dẹ̀ ní ẹ̀rí àrídájú ẹjá gbé bá Gani Adams lọ sídìí Ògùn kórè ìbúra sọ ọ lépa èmi ẹni yìí bí ọba wa rí bẹ́ẹ̀ ká má mú àtàmọ́ màtàmọ́ ká má lọ rè joyè àyà tó lòun fẹ́ tójú ọmọ ẹ̀ ṣe tó wá fọ́ lójú mo wí kíní kan lánàá pé whatever tá a bá fẹ́ ṣe think Yorùbá first and let me use this opportunity láti congratulate brother mi mo gbọ́ pé ó ti dé látàná ṣùgbọ́n mo ń try láti fi ẹsẹ̀ ìròyìn yẹn múlẹ̀ mi ò lọ́pọ̀tunity láti fẹsẹ̀ múlẹ̀ náà yet ṣùgbọ́n mo rí oríṣiríṣi post àti news tó confam ẹ̀ mo ń sọ̀rọ̀ nípa forgotten hero Adéyínká Ṣóyẹmí grandson ògbóǹtarìgì akíkanjú ọmọ Yorùbá kan tí gbogbo wa gbàgbé tí ọ̀dẹ̀ dá bẹ́ẹ̀ ni mo fi mọ̀ pé n tí Yorùbá bá ń jẹ lẹ́nu Yorùbá mọ̀ any writer any presenter any activist any commentator nílẹ̀ Yorùbá as of today tó kún ní ìwádìí tó kún ní àgbékalẹ̀ tó kún ní ọpọlọ bí Adéyínká grandson kò pé mẹ́rin a lè kà kó pé mẹ́rin this man work very hard to liberate Yoruba people láti kí a nílò láti rán wa létí láti pè wá ṣàkíyèsí. Si maliciously wọ́n mú wọ́n tì mọ́lé United Kingdom you don't ask of him àwa ń béèrè ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ìjẹrin àbí ìjarun lẹ́nìkan sì pè mí Mr. Isaac from USA adákẹ́ lórí ọ̀rọ̀ Adéyínká grandson o so I exchange ọ̀rọ̀ and I promise him that I will do something on him very soon kí n tó wá gbọ́ròyìn lánàá wípé ọlọ́run ti ṣe wọ́n ti rìlẹ́sì adéyínká grandson adéyínká grandson bí kíbi tó bá wà you are welcome brother yóò bá lórí o ṣùgbọ́n àní torí akọ́bẹ̀gẹ káwá fọ́kòkò ọbẹ̀ sọnù àní torí pé àwọn èèyàn fẹ́ràn òótọ́ káwá yàgò kó ń bẹ̀ ká mọ̀ sọ So torí òní kọ́ torí ọ̀la ni gbogbo ntẹ́dà bá ń ṣe ó ń bẹ nínú àkọọ́lẹ̀ fídíò ń bẹ tí ń rìkọ́ọ̀dù ẹ̀ àwọn kan play nígbà tá a bá lọ tán so you are well very well welcome my darling brother Adeyinka grandson having said that so mo ní kí n má gbà kókó yín kí n sáré play voice note yẹn. kọ́ máa fún àwọn yorùbá ẹ báwọn olóṣèlú yín ṣe ń jà nítorí owó ní national assembly but wọn lè jà pé kọ́ máa fún àwọn fúlàní nílẹ̀ wa ní national assembly. god bless you mo ti sọ pé màmá reflect lórí ẹ bó ṣe ń lọ kí mo bá fi gba táìmù yín ó ṣe brọ́dà mi olóṣèlú ò lè jà fún wa wípé kán mọ́ fún un fúlàní nílẹ̀ nílẹ̀ wa it all depend on us ọba lè má láǹfààní láti jà sí ó depend lórí àwa individual how do we go about it nobody can force our land láti sọ pé àwọn fẹ́ fún ẹ̀yà kan láti máa fi sin màálù because màálù sísìn business ẹnìkan ni now èmi fúnra lára mi ń bọ̀ wá sọ̀rọ̀ lórí Ruga settlement because vice president Kashim Shettima ó something of that nature ní last year I kept quiet because mo rí pọ́ ọmọ Yorùbá ọ̀sán kankan pa ẹ̀ nǹkan tí ọ̀kan wá là ń legun là ń le sán mọ́ then ìjà orí social media là ń bára wa jà àwa gángan ò gbé tọ̀tà tó fẹ́ bá wa jà láti ta àgbépọ́n. Ah, ọ̀tá inú ilé tá a kàn fojú wò tó pé ọ̀rẹ́ bí ọ̀tá lẹ́fúrúbọ́dì ọ̀tá bí ọ̀rẹ́ lẹ́fúrúbọ́dì tá a ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ là ń gbé pò yí ẹnu. so like I said kò sọ́mọ ilé ìgbìmọ̀ asòfin tó máa fight against pé kẹ́ ẹ mọ̀ta lè fún yàn ó wà lọ́wọ́ yín tẹ́ bá ti jẹ́ kílẹ̀ ó wà available ní local government yín tàbí ní state yín wàhálà ilé ayé tí nìyẹn so the best thing for you is to occupy the ẹni ilẹ̀ tó bá ti ń bẹ ní àyíká kálukú wa ká tètè engage kí kálukú ọmọ utilize ẹ̀ fún gangan n tí mo rò pọ̀ yẹ kí ìjọba ó ṣe ní south west asap Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì ló ṣerú ẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí so èmi náà gbìyànjú láti jẹ beneficiary àná ni mo tó lọ ìgbà tí mo débẹ̀ wọ́n ló ti tán kí ni tán bá fẹ́ máa wọ́n lọ yunifásitì ṣe wọ́n ní agricultural uh, department so wọ́n á fàtẹ̀jáde síta because OAU ní ilẹ̀ tó pọ̀ gan téèyàn lè fi ṣe farming lára ìpè tá à ń pè wípé a ní láti dáko OAU gẹ́gẹ́ bí institution wọ́n wá issue notice wípé ẹni tó bá ní interest ní nínú oko dídá tó wà ní environment Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University campus ó lè wá láti wá gba ilẹ̀ hectare kan wọ́n máa fún ọ pẹ̀lú one thousand naira ẹ̀yin náà sọ pé kò lè ṣẹ́kù láéláé so èmi ń lọ pẹ̀lú èrò wípé mi ò ní ìdí hectares tó pọ̀ o hectares márùn five thousand naira bó ṣe kí n wá èèyàn tí ó mi jù kí n sọ̀gbìn síbẹ̀ so ìgbà tí mo fi máa débẹ̀ lánàá ní kúkúrú èdè wọ́n ti pín tán our state governor can equally do something like that kán mọ̀ gbowó lé kán fún wa ní hectares ilẹ̀ kọ́ gbogbo àwọn ilẹ̀ tó waste kalẹ̀ ní local government wa tó waste kalẹ̀ state wa tilé gbígbé òdẹ̀ tí ilé débẹ̀ kò sí nǹkan tó ní kí state government ó máa sọ pé ok ẹ̀yin tẹ́ fẹ́ dáko tẹ́ serious tẹ́ fẹ́ dáko ẹ wá gbalẹ̀ hectares kan one thousand naira kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ because ilẹ̀ ìjọba ní ẹ̀ fún wa a máa fi dáko for sometimes oko tá a bá dá síbẹ̀ oúnjẹ máa sùn wá bọ̀ nílùú wa. so now like i said kò sí anybody tó wà níjọba tó wá jẹ́ pé ẹ mọ̀ fáwọn ẹ mọ̀ ralẹ̀ wa àbí ẹ mọ̀ gbalẹ̀ wa ló máa wá wà lọ́kàn rẹ̀ no and again eléyìí tí brọ́dà mi sọ yẹn pé àwọn èèyàn jà nílé ìgbìmọ̀ asòfin kò ṣẹ̀ṣẹ̀ mọ́ ṣẹlẹ̀ o ni mo fi sọ wípé ẹjọ́ ò kan àwọn nǹkan kan action ló kàn án àná àwọn nǹkan kan tó wá tó jẹ́ pé tá a bá rojọ́ látònídọ̀la kò ṣe ń jẹ we don't need to keep talking about it wọ́n ń jà nílé ìgbìmọ̀ asòfin àwọn ló mọ tó dìjà láàrin wọn nítòpọ̀ àwọn pọ̀ náà ló máa tú wọn ká so eléyìí ọ̀kàn wá níbí ìjà tán dẹ̀ ń jà kọ́ ló ń fi bí pa wá so likewise àwọn kọ́ni yóò wá bá wa jà pé ká má fún ẹnìkankan lé wa ìyẹn ń bẹ lọ́wọ́ wa fúnra lára wa tán bá dé local government tiwa páwọn wálẹ̀ táwa dẹ̀ sọ fún páwọn ò nílẹ̀ tán dé local government tó tiwa táwọn sọ páwọn ò nílẹ̀ ẹ̀ sá lè sọ wípé lẹ̀ tó wà níbi adé sọ pé a máa lo afẹ́fi ṣe yunifásitì lọ́jọ́ ọ̀la afẹ́fi kọ́ polytechnic a nílẹ̀ tó wà vacant a ní àwọn agangan ní ìdílé àrílẹ̀ mọ́ when you tell them that kò sẹ́ni tí yóò gbà because tábà ti fa yeruga settlement ilẹ̀ attempt láti gbalẹ̀ wa lọ́jọ́ iwájú nìyẹn kò dé sọ́gbọ́n tẹ fẹ́ dá sí business ẹnìkan ni màálù ká má engage búwọ̀ lórí yẹn. wọn ò lè jáde wá lead àwọn wá sí protest pa àbọ̀dọ̀ gbà. wọ́n sì máa tẹ́ wọ́n sì máa lead wọ́n sì máa lead protest olóṣèlú sì máa lead protest pẹ́ gbọ́dọ̀ gbà so tẹ́ ẹ̀ bá gbà kí ló máa ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì pẹ̀lú àwọn èèyàn tí ń ti ń bẹ́ẹ̀ ẹ wo bí táwọn Yorùbá bá lé ayéra wa dé lórí nínú nàìjíríà àwa dé tó yẹ pé àwa waterless a ní courage mọ́ what our ancestors have been known for. God bless you you are not talking we don't have courage anymore because if we do have courage a ní máa complain pé wọ́n fẹ́ràn jẹ kó wa ó wà very very absurd gbàtà bá sọ pé torí tí ọjà dáko nípa àwọn fúlàní ń lé wa lóko wọ́n ń pa wá lóko gbàtà ń pa yín lóko kílẹ̀ yín ṣe ẹ wò rẹ gbọ́wọ́ dẹ gbọ́wọ́ ẹfọ mọ́wọ́ ti gbọ́n dò ẹ wò wọ́n ràn mélòó làwọn tó wá ń pa yín lóko mélòó làwọn ti ń da wọn lù mélòó ni wọ́n wọ́n ń bú yẹ wọ́n ń bú babẹ́ òní ò tí táyì tó yẹ kó o kú kí ló kí ló dúró dè so a ní courage mọ́ we are just too lazy ọ̀lẹ́ni wá alágbára kankan. As fearless warriors of the past, we are not fearless anymore. Gbogbo ètò wa wo ni owó ni the main thing kò sóòótọ́ mọ́ kò sí principle mọ́ mm-hmm. Yorùbá have now become a pushover. A máa di pushover. We surely doesn't have a uh, principle anymore lóòótọ́ torí pa ti wà two bias ìwọ náà sọ nísìnyí pé kò sóòótọ́ mọ́ exactly mélòó lẹ́ni tó ń sòótọ́ nínú wa nílẹ̀ Yorùbá lónìí ìfẹ́ inú wa la fi ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe not òótọ́ kì í ṣe bó ṣe yẹ kó rí ṣùgbọ́n bá a ṣe bìlíìbọ̀ yẹ kó wà la ṣe ń ṣe. so principle ń bọ́ la ṣe á fẹ́ rí principle experimental tool for any kinds of negative experimentation. We have lost our conscience. Yeah. We have become so morbid in our thinking. Mm-hmm. We have lost our morality. We have become specimen via which we can be used for all kinds of experimentation. That is exactly what is happening now. Throughout the social media, nílẹ̀ Yorùbá lónìí, ninety five to ninety seven percent ti ń lọ ń bẹ̀ èébú àtèpè ni àti the specimen as you said fún analysis fún research research àwọn tó fẹ́ mọ bí lágbájá ṣe jẹ́ àṣírí ìtàmẹ̀dùn àti wá the specimen fún they will now sit back be watching us be catching cruise be smiling be laughing at us bàtọ́ jẹ́ pàwọ́ tá a pera lọ́jọ̀gbọ́n ti wá dòmùgọ̀ àwa tá a pera wa níran aládé ti wá dìran ẹlẹ́rú àwa tá a pera wa lọ́làjú àti wá di educated illiterate nígbà tó jẹ́ pé ntọ́ ká mind à mind ẹ̀ ilé tí ó ká mind propaganda là ń gbé lárugẹ propaganda dẹ̀ ní ilé tá a fi tọ́mọ lásán ni ìrídìí ọmọ ọ̀sẹ̀sẹ̀ tí ó wò dànù tán láìpẹ́ let's be realistic to our, our, ourselves. ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ká gbóòótọ́ ọ̀rọ̀ síra wa lẹ́nu. we don't need fight between or among anybody. pitching Ààrẹ Ọ̀nà Kakanfò against Chief Sunday Adéyẹmọ Ìgbòho cannot do any cannot do us any favour. we should be working on something that will be uniting us than anything that will be dividing us reality but will you listen stop seeing people as enemy Ìgbòho kì í ṣọ̀tá Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams ò kì í ṣọ̀tá Ìgbòho ẹ̀yin lẹ create enmity láàrin wọn òpònú kan fẹ́ sọ̀rọ̀ lórí lórí YouTube ó sọ mi pé eh, there is no fight between bo, bo, no, bo, those both it is you that is creating fight between them mo fún gbólóhùn tó yẹ kí n fún pé ẹni tó méjò lórí ló ti kú ìwọ mo ní lẹ́sẹ̀ olóńjà pìtìpìtì bí ọba síjà láàrin wọn kàn nìṣó nídìí ògùn tó bá jẹ́ pé àwọn náà nígbàgbọ́ nú ẹ̀ kàn nìṣó ń di ẹ̀kan wá lọ búra kàn méjèèjì ó nìṣó ń bẹ̀ pé kò síjà láàrin àwọn ìjà ń bẹ láàrin wọn gan gan gidi ìjà tó jẹ́ pé tó bá parí gan náà wọn ò ní lè súnmọ́ra wọn reality because ẹ ti ń gbẹ́ kòtò ọ̀tá jìn ẹ ìrántí mọ́pọ́ ọmọ rẹ lè lọ kó sí it shouldn't be. How did the Yoruba people get to this stage? Look at Gani Adams wanting to kill Sunday Igboho because Sunday Igboho is doing what the people want. Can you imagine? How? when where why báwo ní bá Gani adam ti fẹ́ gbẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kí ló fà á tí bá Gani Adams ó fi gbẹ̀mí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho níbo ló ti fẹ́ gbẹ̀mí ẹ̀ lọ́nà wo kí ló ṣẹlẹ̀ ńgbà náà we need to run away from propaganda and unnecessary insinuation ká máa tinú èèyàn mọ́rọ̀ ká máa create nǹkan tí ò sí tí ò jẹ jáde ká máa assume pé ó jẹ jáde ká máa assume pé ó jẹ jáde kò lè ṣe wá láǹfààní rárá táwọn méjèèjì ò bá lè ṣiṣẹ́ papọ̀ yóò dàbí ọ̀ọ́ni àtàláàfin ni ìjà ọ̀ọ́ni àtàláàfin fa ilẹ̀ yorùbá sẹ́yìn gan eléyìí tí tó ń bọ̀ yóò tó falẹ̀ yorùbá sẹ́yìn ni kò lè ṣá lórí àtàǹfààní kankan Sunday Igboho is doing what people want yes why because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wà nínú ìnira yes ìdí tí inú wọn fi ń dò sólè Sunday Igboho nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ti la nǹkan kọjá lórí ọ̀rọ̀ security tí wọ́n bá rẹ́ni tó ní action inú wọn ó dùn ṣùgbọ́n gullibility ò jẹ́ ká mọ ntọ́tọ́ mọ́ gullibility ò jẹ́ ká mọ tó wà feasible gullibility ò jẹ́ ká mọ tí ò wà feasible gullibility ò ká mọ tó ṣeé ṣe tí ò ṣeé gone were those days tí kábíyèsí kankan lè pe akọgun tàbí balógun kó àwọn ẹ̀ṣọ́ kan kó àwọn ẹ̀ṣọ́ díẹ̀ kẹ́ wá lọ ó lè ṣẹlẹ̀ nílùú now yes ìlú lè pa àwọn ọdẹ tí ń bẹ nílùú ẹ̀ ẹ wọ́n láwọn onísùnmọ̀mí kan ń bẹ nínú igbó wa ẹ wá lọ kò sẹ́ni tó lè ṣe bẹ́ẹ̀ fòdìdí south west ẹ kú òní dèrè ẹ kú òní di ìlú erémọdé ni ìlú ti fẹ̀ tẹkinọ́lọ́jì ti gbòde èèyàn mélòó ló fẹ́ tẹ̀lé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho inú gbòòwò lẹ́kọ̀ọ́kọ́ lọ ẹjẹ́ àkọ́kọ́ ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ọmọ Yorùbá mélòó mélòó lẹ́kọ̀ọ́ sínú gbọ́ àpáta mélòó lẹ fẹ́ kó sínú igbó ìkirè mélòó lẹ́kọ̀ọ́ nínú igbó ìkòyí mélòó lákòó sínú igbó apòmù mélòó la fẹ́ kó sínú oko gbọ̀ngàn mélòó lákòó nínú oko ọdẹ òmu mélòó la fẹ́ fi sí sẹ́kọ́nà mélòó la fẹ́ kó sóògì adúrúlẹ̀ jàmùjàmù mélòó lákòó sẹ́dẹ ẹ máa dárúkọ gbogbo ìlú ilẹ̀ Yorùbá èèyàn mélòó mélòó lẹ fẹ́ fi síbẹ̀ igi kan ò lè dágbó se we need harmony than enmity we can surely work on both of them nínú bíbélì Mósè ń bẹ Árónì ń bẹ Árónì ń bẹ ìwádìí ìtàn fi yé wa wípé akálòlò ni Mósè ṣùgbọ́n òun la ríran o òun sì ní ń gbọ́ ìtọ́lọ̀ according to Bible Aaroni òun ni liberator akálòlò kì í pẹ́ bínú bí Mósè bá ti fẹ́ bínú Aaroni ló sọ pé ní sùúrù dúró àwọn èèyàn gba ìbínú o a ò ra fara ìfẹ̀rọ̀wẹ̀lẹ̀ báwọn sọ̀rọ̀ náà ni. Aaron ni preacher ẹjẹ arólóyè Sunday Adéyẹmọ Ìgbòho gẹ́gẹ́ bíi Mósè ó fẹ́ kó a kúrò nílẹ̀ ó fẹ́ kó a lọ sílẹ̀ ìlérí lóòótọ́ ṣùgbọ́n kò lè ṣe láìsí arọnì no ọ̀gá méjì ò lè wà nínú ọkọ̀ ẹnìkan gbọ́dọ̀ jẹ́ ewúrẹ́ kẹ́nìkan jágùn tán ewúrẹ́ méjì ò lè lídìí Ṣàngó Olúkòso nìkan ò gbọ́dọ̀ líìdì so bólóyè Sunday Igboho bá wà pragmatic tí Ààrẹ Ọ̀nà Kakanfò wà diplomatic méjèèjì máa compliment ara wọn stop pushing anybody stop using propaganda it cannot work and can never work reality lèmi àkàrà ń sọ fún ẹ igi kan ò lè dágbó ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nìkan ò lè ṣe nǹkan kan nílẹ̀ Yorùbá kọyọrí every hand must be on deck. so lélẹ̀ tó túmọ̀ sí wípé. all those who call themselves the special aides of Anak Kakanfo coming out to say they will never allow Sunday Igboho to restore the lost sovereignty of the Yoruba people. So, olóyè Sunday Adéyẹmọ Ìgbòho kọ́ ló máa restore the lost sovereignty of Yoruba nation. When it is time, we all do that collectively. Sorry, mo mọ̀ wípé sọ́sọ́ ni ọ̀rọ̀ mi ó máa pinch àwọn èèyàn kọ̀ọ̀kan yóò máa gún àwọn èèyàn kọ̀ọ̀kan bíi sọ́sọ́ yóò máa gún wọn sọ́sọ́ but I will always say the truth that is how God created me I will never change and I can never change but I know we need peace in this land and that peace have to start with you and me ẹ jẹ́ àwọ̀ rẹ̀ kọ́ rẹ̀ ká mọ̀ wọ́tàkọ́tà lost sovereignty of Yoruba land can never be achieved with an individual we do that collectively yeah àtàwọn ọdẹ àtàwọn ọdẹ o àtàwọn ọba o àtàwọn olóṣèlú o àti individual àtàwọn ọ̀jọ̀gbọ́n àtàwọn entertainer we all need ourselves we need everybody and sovereignty kò ṣeé dàgbà nílẹ̀ Yorùbá wọ́n sọ mo tún tẹnu mọ́ pé kò sórílẹ̀-èdè tó lè dá ja kúrò lára ilẹ̀ Yorùbá tó lè yá dá ya kúrò lórílẹ̀-èdè Nàìjíríà brọ́dà mi sọ̀rọ̀ débi kan ó láwọn ọmọ Yíbò ti wà prepared kọ̀sọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yíbò nísìn kọ̀sọ̀ tó táwọn sójà ti fi àwọn ọmọ Yíbò pa nísìn gbogbo aida ò tiwọn ni wọ́n ti náà ti wú jáde wo adúrú nǹkan tán gbà lọ́wọ́ wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n máa subdue ẹni group of people tó bá kóra wọn jọ páwọn fẹ́ jà fúnra wọn kò sínú òfin nàìjíríà pé ẹnìkan ya kúò nígbà báyìí báyìí kò sí ń bẹ̀ unity ni wọ́n sọ pé àwọn ń fẹ́ wọ́n nàìjíríà ni wọ́n ń claim tí ó bá ní jẹ́ nàìjíríà mọ́ ẹjẹ́ àkọ́kọ́ padà sí parliamentary system so from there bíi thirty forty fifty years after tá a bá padà sí parliamentary system ńlá tó lè ya kúrò lára nàìjíríà just look at it a ò tí ì gba orílẹ̀-èdè ẹ ti ń pìǹchì alágbára méjì against ara wọn sáà ní para wa tán tá a bá gba orílẹ̀-èdè kálàsì lára nàìjíríà sáà ní para wa tán ààrẹ ọ̀nà kakanfò láwọn èèyàn tiẹ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho láwọn èèyàn tiẹ̀ yóò wá dàbí ọ̀rọ̀ ọmọ méjì fẹ́ gba gáràjì lọ́wọ́ ara wọn ẹ̀ ń bá lágbára ni ẹ̀ ń bá lè pààyàn jù ni ẹ̀ ń bá lè góòyàn gò jù ni so what are you talking about pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkùrù abẹ́ ẹni bí báyìí ẹ̀kọ́ yẹn ọ̀fọ̀ kóró kíní méjèèjì dànù ṣé dandan ni ká kíná bọ́lé ni ká tó tún lè ṣe. so òmìnira ilẹ̀ Yorùbá no individual can achieve it put it down write it down and put my name behind it pé ọ̀gbẹ́ni Àkàndá Ọ̀rọ̀ Awíkọ́nkọ́ sọ báyìí nígbà báyìí nígbà báyìí nígbà báyìí nígbà báyìí irú fóònù mi wò leléyìí ọ̀rọ̀ tí mo sọ nípa àwọn ọmọ Yíbò ló sáré gbé wá fún mi fúnra lára ẹ̀ army destroys Biafra government house allegedly built by Nnamdi Kanu eléyìí ní Nigeria military destroy fifty IPOB camps panyin twenty fighters eléyìí ní troop destroy IPOB ESN command headquarters eléyìí ní army burst IPOB slash ESN major firearms and drones factory in Delta arrest six suspects because àwọn tó ń jíjà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nìyẹn tá a believe pé táwọn tó mú wọn tán fi ṣe débì when we are talking about federal government federal government has the power to do and undo and when they get hold of you yóò di tìpẹ́ ń tìrantìran dán yín ikú ní bọ́sọ̀ lọ́rùn ewúrẹ́ kò sẹ́ni tí yọ́ọ́ gbà ọ́lẹ̀ lọ́wọ́ wọn àfòfin ojú èèyàn ó rí àtàlátà bàbá àlàrúbá you can ask Ọmọyẹlé Sowore kò pààyàn kò góòyàn lọ́bẹ kò góòyàn ń gò àṣì revolution lọ sọ wọ́n lọ kì í wọ́n ẹ̀sẹ̀ bọ́ ń bẹ̀ lọ́sẹ̀ yìí ni wọ́n ẹ̀sẹ̀ láǹfààní àti padà sórílẹ̀-èdè Amẹ́ríkà láti bí ọdún mẹ́rin sẹ́yìn or more than so we need to take it cool we need to take it easy ẹ̀jẹ̀ àkọ́kọ́ tó lè wá ṣe náà ká tó ní lọ́kàn pa fẹ́ gba òmìnira kúrò lára nàìjíríà ilé wa ò tí ì dàrú ilé wa ti dàrú gan ilé wa ò tó rárá rárá kò sífẹ́ láàrin wa ìjà níbí ìjà níbí ìjà níbí ìjà níbí ọ̀tẹ̀ lórí social media káàkiri ọ̀tẹ̀ lójú ayé a nífẹ̀ẹ́ ara wa pàápàá àdèkára wa kún àdègbà fúnra wa. kò sí ní tó ní Ààrẹ Ọ̀nà Kakanfò ọmọ jẹ́ olórí jagunjagun kò sí ní tó ní kó lóye Sunday Adéyẹmọ ọmọ jẹ́ igbákejì ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá a ní láti gbà fúnra wa hundred percent kò sí ní tó fàjà láàrin Ọọ̀ni àtàláàfin jùjà gbà lọ Ọọ̀ni Ọọ̀ni lólórí ọba ní nọ́mbà one Aláàfin lòun lólórí ọba torí pé Ọ̀yọ́ ló ní Ọ̀yọ́ empire Ọ̀yọ́ ló ní empire so gbogbo wa dẹ̀ mọ̀ wípé Ọ̀yọ́ empire ti fall tipẹ́tipẹ́ and again ìdí baba lọ́mọ bá kínní lọ́ba kínní ìdí baba lọ́mọ boko lọ́bẹ̀ pọ̀n bí Yorùbá ṣe sọnù ẹ̀ mọ́ bínú bí n bá dẹnu dé àbí kò ní dàgbà títí kó sọ pọ́jú orí òun ju baba tó bí òun lọ́mọ lọ kò sí bọ́mọ ti fẹ́ popular tó sì fẹ́ lókìkí tó tí yóò wá sọ pé òun ti dàgbà ju bàbá òun lọ kábì kó sọ pé wọ́n ti bí òun bí ẹ̀mẹ́wàá kó wá lóun ju bàbá òun lọ kò possible. Ah. míì. ènìyàn ènìyàn yẹ ṣe o. kó ti kọ́ọ̀tì lórí YouTube àti Facebook all well and good mò ń rìkọ́ọ̀dù ẹ̀ màá rìplay ẹ̀ so like I said kí ẹnìkankan má pitch anybody against anybody we need love we need unity we need harmony now ẹ já gbọ́ ọ́dí òye síwájú díẹ̀ sí. they are ready to do anything to harm Sunday or even to kill him. They are ready to work with the enemies of the Yoruba against Sunday Igboho because they are so envious of Sunday Igboho and they don't want him to achieve what he has decided to achieve for the Yoruba people. Um, gẹ́gẹ́ bí nǹkan tí brọ́dà mi ń sọ kò sí ẹni tó envy olóyè Sunday Adéyẹmọ Ìgbòho take that from me because ojú ọ̀run fẹ̀ ọtẹ yẹ fò láì fìyẹ́ gún yẹ ntí kálukú wa fẹ́ jẹ́ láyé àtọ̀run láti mú bọ̀ nínú àwọn méjèèjì tẹ́ dẹ̀ ń sọ ìkọ́sẹ́ni tọ́lọ̀ ń ò ṣe fún láàrin wọn ẹ ń bá sọ pé tòun ò tó nìkan ló kù ọlọ́run ọba dá wọn ó fún wọn ní tí yóò tó wọn gbélé ayé wọn ẹnìkankan ò tọrọ jẹ lọ́dọ̀ ẹnìkankan ẹnìkankan ò gbà lọ́dọ̀ anybody so ẹnìkankan ò envy ẹnìkankan o ẹ̀yin lẹ́ ń create enmity láàrin wọn ẹ̀yin lẹ́ ń assume ẹ̀yin lẹ́ fẹ́ jẹ́ káwọn èèyàn máa rò sọ́kàn wípé wọ́n ran ẹni sẹ́ni míwáyé kò dẹ̀ sẹ́ni tó ran ẹni sẹ́ ìfẹ́ inú yín lẹ́ fi ń ṣe nǹkan tẹ̀ ń ṣe ìfẹ́ tẹ́ẹ̀dẹ̀ ní sọ́lọ́ Sunday Adéyẹmọ Ìgbòho lẹ́fi ń sọ lẹ́fi ń ṣe. ntẹ́ ẹ nígbàgbọ́ wípé ó yẹ kí Ìgbòho ọmọ ṣe ipò tẹ́ ẹ ní lọ́kànpọ̀ yẹ kó dé ńlọ́jẹ́ kẹ́ ẹ máa sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìgbòho is very very huge èèyàn ńlá ni bàbá porí akọni sí láfídà alálẹ̀ gàràgà a ní láti lo propaganda tá à ń lò yìí a ní láti parọ́ mẹ́nì kankan a ní láti dá wàhálà alẹ́ láàrin wọn a ní láti escalate ní tí ó ká escalate we don't need it we need to, we need to be cautious. à ń láti wòra wa dáadáa ká tó ṣe anything so ẹ jẹ́ n play ẹ̀ síwájú sí i. from the people because of his love for his, for the love to see that a Yoruba free nation is, is created. Can you imagine how Yoruba people will now, will now become a specimen? We have lost our level of thoughtfulness. We can no longer think appropriately as normal human being anymore. Now, the Fulani destroyed the Nigerian economy under Buhari leadership. They brought all kinds of impunity and transfer such to this current government headed by Ye Obama, who also does not know his left from his right, but wanted to do. Now that brother, I will, not, I will never agree with you on that. That Ààrẹ Bọ́lá Ahmed Tinubu doesn't know from left to his hand. It's an understatement. The man has been doing his best performing wonderfully ẹni tí ò bá rí ni ò rí and wípé eh, àwọn kan bà ìjọba kan jẹ́ wọ́n ti wá transfer ẹ̀ síjọba tó wà lóde afọ́jú gan mọ̀ pé kò sẹ́ni tó rí nǹkan kan transfer síjọba tí ń bẹ lóde yìí ntọ́wà lọ́wọ́ ìjọba tí ń bẹ lóde tọ́wà lọ́kàn ìjọba tí ń bẹ lóde tọ́wà nínú ìjọba tí ń bẹ lóde ìjọba tí ń bẹ lóde ń ṣe ẹni tí ọba pàfọ́ọ̀mù ìjọba ti ń bẹ lóde ń gbà sọnù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ wọ́n máa ń fọwọ́ ra wọn lórí ni so different and serious actions has been taken with this present government tó ń fún wa nírètí ọ̀la so láti bà ìjọba tí ń bẹ lóde jẹ́ tàbí bà ìtọ́jà rẹ̀ tọ́jú ọmọ wa jẹ́ lórí ìjọba kò sọ pé ká gba Yorùbá nation náà bí ìbàjẹ́ gan ni ò ní fún wa lórí ọ̀fẹ́ láti gbà lọ́jọ́ iwájú so a láti kọ́ṣàn ara wa a láti wà very very careful we have to be very very careful. ọwọ́ he can to please the Fulani political establishment so they will not overthrow him. irọ́ ni. so he is willing to go to any any agreement with the Fulani to cede our lives our bodies our soul our resources in on our land to the enemies ẹ jẹ́ kí Bọ́lá Tinubu ó jáde kó wá sọ fún àwé pé wọ́n fẹ́ lo ilẹ̀ wa fún kátù koloni àbí rúgà settlement ìgbà yẹn la tó máa la tó máa mọ tó ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ìṣe àṣẹ àṣùmù ni kò sí bàbá ńlá bàbá ẹni náà tó lè sọ pé ó ní ìdílé tàbí káwọ sọ wípé nílùú tiwa o ẹnìkan kò lè wá gbalẹ̀ kankan tọ́ra ànílẹ̀ tá a fẹ́ fi tọrẹ bẹ́ẹ̀ bá wá ti yọ̀ǹda àtọ̀dọ̀ yín wàhálà ilé ayé tí nìyẹn because as far as i'm concerned ntí mo wílẹ̀ kan ní kí gbogbo state government ó ṣe ẹ pínlẹ̀ fáwọn èèyàn tó fẹ́ dáko it is so sad. Gani Adams does not react to this, but rather Sunday Igboho has always been his problem because of what he is benefiting under the Nigerian superstructure. Gani Adams ò tí ì lè react sí torí pé ènìyàn kò tí ì gbé jáde ìgbà tí wọ́n sọ̀rọ̀ paruga settlement ń gbà yẹn every one of us ló dìde o including myself yà ìgbà yẹn la ṣe operation for Luma ìyẹn ló jẹ́ kí ìjọba ó kápá ẹ̀kọ́ ńgbà yẹn láti má lè ṣe mọ́ àfi forgotten so Gani Adams ò káwọ́ gbéra tó bá káwọ́ gbéra ni kò ní sọ̀rọ̀ nípa security ilẹ̀ Yorùbá mo lè sọ wípé Gani Adams ló ní initiate Àmọ̀tẹ́kùn káwọn gómìnà ó tó pè pàdé rárá ńláre Gani Adams ti kọ lẹ́tà sí gbogbo southwest governors so ẹjẹ́ àmọ́ tá à ṣe ká mọ nǹkan tá à sọ. So is Sunday Igboho now coming down to say Yoruba must be free? He see that as an impediment to that selfish interest, which is not in any way conform to the freedom of the Yoruba people. Tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho bá jáde wípé Yorùbá must be free, he can't do it alone, sẹ́. And ta ló lè fún Ìgbòho ní ọ̀dà? Kò sẹ́ni tó lè fún Ìgbòho ní ọ̀dà o, sorry to say kò sí gómìnà tí yóò ṣe kò sí ọba aládé tí yóò ṣe ní tí wọ́n lè ṣe ni pé bí wọ́n ṣe kó àmọ̀tẹ́kùn jọ nílẹ̀ yorùbá bóyá àwọn ò rìkúrútù sí ni o bóyá àwọn ò káwọn míì jọ sí ni o ní tí wọ́n lè ṣe nìyẹn ẹni tó bá wà nífẹ̀ẹ́ ló máa apply fún ṣùgbọ́n láti ro individual lágbára ó túmọ̀ sí oríṣiríṣi nǹkan now tábà sọ wípé ẹ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fẹ́ ṣe olóyè Sunday Adéyẹmọ Ìgbòho fẹ́ ṣe one sólóyè Sunday ó gbé ìbọn dání tó bá gbébọn dání tó sì mọ̀ bọ́n yìn lójú àwọn lójú iléeṣẹ́ ológun DSS iléeṣẹ́ ọlọ́pàá ó ti túmọ̀ sí wípé ọmọ yìí lóòótọ́ àwọn èèyàn tí wọ́n wàá jọ ṣiṣẹ́ papọ̀ sáwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ rèé kọ́ ìbọn ni yíyìn ni ìjà nǹkan ìjà olóró lílò ni ṣé ìjọba south west ni yóò organize ẹ̀ àbáwọn yẹn máa jáde níjáde yẹn tó ti máa ṣe tẹ́ẹ̀tẹ́lẹ̀ ṣé wọn ò ní kó èrè wọn pé kí náà fi ṣe tán fi máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí náà fi ń ṣe wáyì tá a fi implicate ara wa wáyì tí a láròjinlẹ̀ and báwọn gómìnà bá fẹ́ lo olóyè Sunday Adéyẹmọ Ìgbòho lọ́la òde yìí Ìbà Gani Adams kọ́ ni yọ́ dá Ìgbòho dúró ṣùgbọ́n kò sí gómìnà tàbọ̀bà tí yóò gbé agbára lé olóyè Sunday Ìgbòho lọ́wọ́ tàbí anybody tí kò ní involve Ìbà Gani Adams we should stop deceiving ourselves one hundred percent now lọ́kàn àwọn èèyàn kan wọ́n á wò pé mo ń sọ̀rọ̀ bóyá mo ń fì síbì kan no voice note yìí ló fì síbì kan voice note voice note yìí la jọ ń tú voice note yìí la jọ ń reflect lé lórí tó bá jẹ́ nkí a Ìbà Gani Adams ló ti wá tàbí ó fẹ́ fọ Ìbà Gani Adams bí mo yẹ máa máa reflect sí lọ sọ́dọ̀ Ìbà Gani Adams náà nìyẹn Gabas are looking, pretending it does not matter. We are taking side in the current imbroglio. Those who are benefiting from Nigeria, who, ne- who never wanted Yoruba people to be free, have aligned with the Ghanaian Adam function. Why those who believe that Yoruba can invent themselves and have their own sovereign state for them to actually, you know, fulfill their very destiny. Bí brọ́dà mi ṣe dáa tó, wípé kò tí ì wá ronú láti ẹjọ́ wípé Yorùbá ò lè ní sovereign state just like that tí gbogbo àwọn ẹ̀yà tó kù ní nàìjíríà ò bá ti ṣetán láti pín ìyẹn ń ká mi lára láàyè ọ̀tọ̀ because ó ń sọ bí ẹni pọ́ wà ó ṣeé ṣe ó possible it's not possible my brother it's not possible anywhere and we can't transit from one government to another like just like that what is our preparation who will lead us? máa para wa tán ni àwa tá a gbà fúnra wa bọ́mọ ẹ̀gbá bá jáde ọmọ ìbàdàn sọ pé láéláé bọ́mọ èkìtì bá jáde ọmọ ọ̀ṣun ó sọ pé láéláé bọ́mọ oǹdó bá jáde ìjẹ̀bú ó sọ pé ń bo bẹ́ẹ̀kọ́ lọ́ bá jáde ògùn ó sọ pé láéláé ìtàn láti fogún ọdún pa we can manage ourselves no yorùbá ò tí ì àti ripe débẹ̀ àti immature débẹ̀ I am not sorry to say it that way amature àti immature tá a bá pín lónìí ẹ̀yà Ìgbò lè manage ara wọn dáadáa Haúsá Fúlàní lè manage ara wọn dáadáa Yorùbá ò lè manage ara rẹ̀ Haúsá Fúlàní a máa gbà fúnra wọn wọn bá ti ti ẹnìkan síwájú báyìí wọn ti support ẹ ẹ̀yà Ìgbò máa ń gbà fúnra wọn when they have leader they have leader yorùbá ò lè ever gbà fún yorùbá láéláé we don't have leader that is the reason why we don't have anybody for now We wípé leader wa lélẹ̀ because anybody tó lè jẹ́ leader wa ti yàkàyàkà ẹ̀ àti sọ̀rọ̀ sí àti bá tiwọn jẹ́ àti táṣìírí wọn so bó dẹ̀ ṣe máa rí náà nu tábàlà gba yorùbá nation ká ní nàìjíríà pín lónìí gan yorùbá nìkan ni ó jà rẹpẹtẹ tán fẹ́ para wọn tán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 kí ló fà sápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọmọ àdédé máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo gbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó dẹ̀ ṣeéṣe kó jẹ́ pneumonia cough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 is something to be treasured. Ire o. God bless you ẹ káàbọ̀ padà ẹ jẹ́ kí sáré appreciate Mr. Collins lórí TikTok tí wọ́n ra tí wọ́n fún mi ní gift God bless you ẹ̀yin tó kù náà ẹ lè fún mi ní gift o and same thing on YouTube ẹ lè ra sticker fún mi lórí YouTube and again lórí tiktok ń bí láìkí wa yìí ó kéré gan ó kéré gan ó kéré gan ó kéré gan ẹ jẹ́ ká increase ẹ̀ ọ̀rọ̀ tó wà sensitive la ń sọ. So. positive la ń sọ and fáǹfààní ìran yorùbá dẹ̀ ni ntí à ń gbìyànjú láti sọ. So please kindly have it on mind wípé mi àkàndá ò ní anybody nínú o mo fi ọlọ́run tó dá ẹ tó dá mi tó dá gbogbo wa ṣe ẹ̀rí mi ò wà bias lórí analysis mi mo ń correct impression ni I hate nobody and I am against nobody but I want love between do, two, these two men why We need both of them. And we need peace in Yoruba land. Ẹ jẹ́ ká ká stop láti máa ánìsí méjì ara wa lórí social media. Ẹ jẹ́ stop láti máa fẹ̀dí ara wa síta lórí social media. Ẹ jẹ́ stop láti máa ta kàngbọ́n lórí social media láti máa bára wa jà lórí social media. Ẹ jẹ́ stop èébú àtèpè lórí social media. Ẹ jẹ́ ká ṣe ìrẹ́pọ̀ wò ká wo bí ọ̀rẹ́ ṣe dùn tó ẹ jẹ́ àjìnà sí ọ̀tá ṣíṣe ká jìnà sí ọ̀tá wíwá ká jìnà sí ọ̀tẹ̀ la fi lè gòkè individually lórílẹ̀‐èdè Yorùbá fi lè dúró ìgbà náà la tó lè wo bóyá a máa a lè manage sovereign state as at now we are not right for that I can say it anywhere and I know many many people agree with me. so láràpá wípé à ń sòótọ́ ọ̀rọ̀ ni gbogbo á fi mọ̀ wípé ariwo Yorùbá nation ti rọlẹ̀ ṣùgbọ́n nígbà tá a sọ ọ́ dàbí ẹni pé àmọ́ nǹkan tá à ń sọ ibẹ̀ yẹn kọ́ là ń lọ lénìí mo reflect lórí first note tó ní first note yìí bó ṣe wá ṣẹlẹ̀ lèmi ọmọ bí yóò ṣe ṣẹlẹ̀ lèmi ọgbà níbi tó ti fẹ́ ṣẹlẹ̀ lèmi ọmọ ntọ́ fà gangan ni òye mi. I insisted that Sunday Igboho have taken the right step and there are millions ready to support him. Okay. The Fulani now are demanding for forty-four trillion naira to release children kidnapped in southern Kaduna. ìyẹn wá dìpẹ́ lórí gọ́fmẹ̀ntì. fulani le bere ten trillion naira nye dẹ̀ wà lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì yẹn jẹ́ káàrí oko fún un odidi owó odidi owó bọ́jẹ̀tì orílẹ̀-èdè four trillion naira àwọn àwàdà kó àwọn àwàdà tó le so wọ́n lè béèrè ìbùkún ní fẹ́ni tó kó four trillion naira fún yàn torí pé wọ́n abduct ọmọ kan ìbànújẹ́ ni kò tún lu my brother òkú tí kì í ṣe tẹni ọ̀dọ́ tọ̀fọ̀ àwọn tí wọ́n kọ́ ọmọ wọn ni wọ́n kọ́ ọmọ wọn because ìgbà tí ìwé bá lajúlẹ̀ tí wọ́n kó ọmọ forty kìíní kan tán kó ọmọ kìíní kan hundred lọ́dọ̀ wọn so ó ti túmọ̀ sí pé gbogbo ọjọ́ fi ń ṣe business ni yá. Yeah bí téèyàn bá kọ́ ọmọ sixty gbà kí náà fi wọn ṣé mọ́tò náà fi kó wọn bóun náà ṣe kó wọn nú ẹ̀ ìṣẹ́jú ẹ̀ ló wọ́n fi kó wọn so wọ́n ti jọ sọ́ di business ẹ má jẹ́ ń gbà àkókò yín mọ́. They are demanding for other logistics to be provided for for them. Can you imagine how Nigeria have become under under successive leadership that refused to realize that even the breakup of the country is part of the nation nation building process. Now all of us are hungry because they wanted us to be hungry, so it will be easier for them to overrun us in our territory and conquer our land and take. My dear brother, I don't agree with you on that too. They overrun us in our territory. That means I lè jàsẹ́. A lágbára pàápàá. Ká má dànù sí Ibo, ká má dànù sẹ́yà kankan, òpá lè jà o, ò lẹ́ni wá o. Ngbà entity tán bá overall population wa nílẹ̀ wa does that sound reasonable to you does that make any sense to you as a person so does ó báwo ló ṣe dùn sọ lẹ́nu yín tán bá overall wa nílẹ̀ wa that means kò yẹ ká jẹ́ ẹ̀yà so how do we protect our land tabalagba sovereign state ó dìgbà táwa ẹsẹ̀ lu sọ́jà bí so gbogbo ẹtí bá ti ń lọ sóko nísìn kí fúlàní mọ́ba overall wọn kán máa mú sọ́jà méjì méjì lọ kádẹ̀ máa àsáìnì ak forty seven fún wọn àbí sẹ́yìn ẹni ò ní jẹ́ kán overall wa ẹ lajú lẹ̀ ẹ máa wò wọ́n lọ kán máa overall yẹn ẹ má dáko tọ́ bá kọjú sí ẹ má kọjú sí wọn ẹ̀yẹ kọ̀pàkọ̀ ẹ jẹ́ kán máa bẹ́ẹ́ lórí lọ ẹ jẹ́ kán máa bá àwọn ìyàwó yín sùn lọ ọ̀fẹ́ ni kinní nu ọ̀fẹ́ ìdòdó máa yé ẹjẹ́ ayé sọ̀rọ̀ bí ọ bí òpònú bí ọ̀dẹ̀ bí ẹ̀gọ̀ kò dùn gbọ́ létí wípé wọn ò farọ́ ọ̀nà yín nílẹ̀ yín ẹ̀yin lẹ fún ọ láyé jẹ o tọ́bádọ̀ òun ẹ máa fún ọ láyé jẹ lọ bẹ́ẹ̀. Yoruba people so gullible? The Yoruba, yes, of course. Rather don't for Yoruba people to focus their, their to focus their attention and energies in saving themselves, they will go and start insulting an Igbo man. That is it. No. Insulting the Igbo people who are already prepared, who are foreseen this and they have fortified their religion. Náà ni mo sọ fún ọ lẹ́ẹ̀kan. Ìpè ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yíbò tí ẹ sọ pé wọ́n fortify ara wọn yẹn ni gọ́ọ̀mẹ̀ntì ti overrun. Wọ́n ti arrest majority. Wọ́n lè ti fọ́ gbogbo káàmpù wọn. Tí wọ́n bá ti fọ́ tán, gọ́ọ̀mẹ̀ntì máa fọ́ tán. Trust me. má jẹ́ ká nìkan kan tọ̀ ẹ̀ tán bá ti mú wọn ní fílẹ̀ o because mo mọ̀ pé wọ́n gangan yẹ kó mọ iye security agent ten years lọ sí so with that ó máa difficult gan you got me right so ìran Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ torí pé àwa ń lẹ kí làwọn ọmọ Ìgbò ṣe wọ́n gbà wọn Fúlàní jáde kúrò nílẹ̀ tiwọn àwa complain lójoojúmọ́ we are full of complaints ẹjọ́ la máa rò wọ́n sọ fáwọn ọmọ pé yorùbá ọmọ yorùbá ò kì í jà ìhàlẹ̀ lásán ni ìwọ ìyá ẹ̀ ń bá dẹ̀ mú ẹ ń dẹ̀ máa ṣí ẹ léṣe ìwọ ó bàjẹ́ fún ẹ kó bàjẹ́ fáwọn tó ní ẹ àwọn àtàkété síra wa máa gàn sí who is willing to employ me as an houseboy, as a houseboy, as a houseboy. I will go and work as an houseboy and work for the money via which they were using taking me abroad and pay it back. Yet I'll be satisfied to work in my certain. Well, sentiment aside, Adigoma Kajola, I love this man so much. I swear down him, I love him. He's so intelligent. But on this case, I don't just agree with him. It doesn't mean it's not right, but I'm not, I don't agree with him. And I believe we need peace. Ẹ má jẹ́ ká distance. Ẹ jẹ́ ká close gap ìtẹ́mi àkàndá wá preach nìyẹn ntógbèmí wá nìyẹn tí mo bá wá gangan nù. we shouldn't create more gaps any longer anymore let's close those gaps between us love and harmony bring success bring peace progress enmity máa ń mú ìjà wá ni tá create ọ̀tẹ̀ àtọ̀tá láàrin Ìbà Gani Adams àtolóyè Sunday Adéyẹmọ Ìgbòho kò ní dáhùn méjì yẹn nìkan dórí àwọn tó wà lẹ́yìn ọ̀tún àtòsì ńlá ti create ọ̀tá sáàrin ẹ̀ lo and behold kò lè ṣe wá lórí kankan kò lè ṣe wá láǹfààní kankan kò sí nǹkan kan tá a fẹ́ gbàgbọ́ ńbẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ aládìkún igbá ni wọ́n ń pa wọn kì í pàwo kò sí ẹ̀dá alàyè kan tó lè gbẹ̀mí ẹ̀ ọlọ́run Elédùmarè ní fúnni lẹ́mìí òun nìkan náà ló lè gbà kò wá sẹ́ni tó lè gbà tọ̀dọ̀ ẹ̀. ẹ má jẹ́ káwọn èèyàn kankan bọ́ sí ilé ike fún yìí o má sì gba àwọn èèyàn láàyè láti pòkọ̀ bànújẹ́ fún ọ. lọ́kàn mi ọkàn mi sọ fún mi pé Ìgbòho kórìíra Gani Adams Gani Adams ò kórìíra Ìgbòho àwọn èèyàn ló ń fi ọ̀tí àti ọ̀tá sáàrin wọn àwọn èèyàn ni wọ́n ní wọ́n pé ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti gbọ́ ṣé ẹ ti rí majority wọn rò pé orin làwọn ń ṣe o ẹ ẹ sọre fún Ìgbòho o ẹ ẹ sọre fún Gani Adams o ẹ ẹ dẹ̀ sọre fún ìran Yorùbá ẹ ẹ sì sọre fúnlẹ̀ Yorùbá so the higher the better tẹ bá stop ẹ kọ́nà wọn bá tó fi ń ṣẹ̀sìn ayérayé èmi àtẹ̀yìn lè create a closeness láàrin Ìgbòho àti bá Gani Adams I repeat we need we need both of them and more even more kò sí bá jáde fẹ́ rorò tó fẹ́ sójúlé méjì o mo ti sọ tipẹ́ sẹ́yìn bàbá rẹ̀ èèyàn bí Ìgbòho tọ́láyà bí kìnìún bí Ìgbòho tán bá pé mẹ́fà lẹ̀ Yorùbá ó pé wà bí wọ́n bá wá ju mẹ́fà lọ tán tó bí ọgọ́rùn-ún Ìgbòho lè àtàdì sí gbogbo ilẹ̀ Yorùbá at the same time ẹ dẹ̀ mọ́ gbàgbé o wòsàndínmí ò ní í donésọ̀ láéláé anybody tí ń lọ sí church lónìí wọ́n ń lọ torí pastor yẹn ni wọ́n ń lọ torí general overseer yẹn ni wọ́n lọ torí bishop yẹn ni ẹ̀yin ọ̀fẹ́ lọ sọ́dọ̀ àfáà tí ń mọ ọ̀dọ̀ àfáà tí ń lọ gangan àfa ọ̀wá sílé wọn wá lọ́mọ ẹ̀ wà nílé yọ̀sọ̀ pé wọ́n padà wá ni kọ́mọ ẹ̀ ò gbóná bí àjèrè kífò kó gbóná jà àfa yẹn gan lọ. ẹ sí mo bá máa mo bá fa àwọn jáde kí lẹ fẹ́ no ẹ má wọrí tán bá dé èmi tẹ́ bá lé náà irọ́ o ẹ má wọrí ẹ má wọrí sẹ́ má padà wá má padà wá mo sọ ọlọ́nu gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò ṣe jẹ́ ẹ̀ listening àbí hearing Igboho's name yóò fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ ṣùgbọ́n ará àbàràpá ò lè gbọ́ wọn ò lè rí presence Igboho kẹ́ńtọ́ wà nílé Ifẹ̀ ò presence Igboho at the same time it's not possible. bí Igboho bá dúró sí bàràpá tí nǹkan bá ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ṣé yóò fò wá ni tí nǹkan wá ṣẹlẹ̀ nílé Ifẹ̀ tá tún ti gbọ́ pé mi ti ń ṣẹlẹ̀ lọ́fà tó bá fi lẹ̀ tó mórí lọ́fà tí nǹkan míì tó ti ń ṣẹlẹ̀ nílé Ifẹ̀ ńkọ́ tó bá kúrò ní Bàràpá tó kọrí s'Ògbómọ̀ṣọ́ kó tó d'Ògbómọ̀ṣọ́ tán tó ti pé pé nǹkan tó ti ń ṣẹlẹ̀ ní Bàràpá how do you cope with that ẹ jẹ́ àfi sentiment lẹ̀ ẹ jẹ́ àfẹ́ emotion lẹ̀ ẹ jẹ́ àṣàmúlò initiative wa ọ̀rẹ́ là wá kọ̀rẹ́ o àìwọ́ takọta my dear brothers and sisters. àánú olódùmarè ò ní fẹ́ nìkan kan wálẹ̀ o ilé ò ní lé wa àtà ọ̀nà nínà wa wọlé lórí eléyìí tí mo sọ yìí ọlọ́run ọba rí náà mi o ọ̀dẹ̀ rọ́kàn mi ọmọ wípé mo ní pure heart jẹ́rìí pé mo ní pure heart mo wá sọ bó ṣe rí lọ́kàn mi ni o mi ò take side níbi kankan ṣùgbọ́n bí ọ́díò yẹn ṣe reflect bó ṣe lọ ni mo ṣe reflect lé lórí so Ìgbòho lè má láǹfààní láti gbọ́ possibly ó lè jẹ́ ẹ̀yin lè máa fẹ́ sọ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho exactly bí mo ṣe sọ ni kẹ́ ẹ̀ bá ń gbé fún wọn. Yinka Gani Adams lè má lísìn sí programu yìí lè má wo programu yìí kọjá pé ẹ̀yin lẹ́jọ́ ọmọ ẹgbẹ́ OPC tàbí ẹ̀yin súnmọ́ Ìbà Gani adam. tẹ́ wá fẹ́ ṣàlàyé fún ba ìsàlẹ̀ mo yẹ sọ nìkan ẹ̀sìn gbé kalẹ̀ ẹ má yọ kó bẹ́ẹ̀ sì má fi kún àlàáfíà ó dé balẹ̀ Yorùbá ìtura ó dé balẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ó gòkè àgbà o a ní láti change kó láwọn kankan bọ́ sáwọn kankan sovereign state sovereign state ilẹ̀ yorùbá ò lè dá ní sovereign state tí ẹ̀yà tó kù ọ̀bá tí rẹ́dì ìmí àkàndá sọ bẹ́ẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. so the idea the better tá a bá kó effort wa lórí restructuring now kí gọ́ọ̀mẹ̀ntì ó restructure nàìjíríà ká dá wa padà sí parliamentary system ká padà sí regional government ká wá maintain eléyìí dáadáa ká sì dìbò láàrin ara wa sí. Si house of assembly lẹ wa successfully ká di assembly ká ṣe assembly election successfully ní region wa ọdún upon ọdún upon ọdún nígbà yóò ti mọ́ wa lára a lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ńgbà náà but for now àti ripe bí mo wà náà ti pariwo Yorùbá nation ṣùgbọ́n lónìí mo wá sọ fún ọ wípé àti ripe fún Yorùbá nation bí ó jẹ́ bẹ́ẹ̀ kò yẹ ká mọ bára wa jà kò yẹ ká mọ bára wa bínú kò yẹ ká mọ bára wa jà o kò yẹ ká mọ bára wa bínú. àǹsẹ́ àgbàgbé ó tọ́jọ́ méjì mẹ́ta tí mo ti sọ̀rọ̀ ń parẹ́ o project radio mi ni o mo ní mo fẹ́ ní fm radio station nígbà mo ti wá ní mo nílò ìrànlọ́wọ́ èèyàn five hundred yóò fún mi ní wá one hundred thousand naira ọlọ́run lè ràn yín lọ́wọ́ kẹ́ ràn mí lọ́wọ́ ibẹ̀ sẹ́mọ̀ wípé agbẹ́dẹ̀gbàsálẹ̀ yorùbá lárugẹ ni mí bí n bá wá ní rédíò station èmi nìkan kọ́ ni wọ́n ìṣe ń bẹ̀ yóò jẹ́ àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn so bí ẹ bá jẹ́ kan náà àwọn tọ́lọ̀ ń rán sí mi tó fẹ́ fún mi ní one hundred thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ ẹ já sọ̀rọ̀ lórí whatsapp kí n fún yín láka nọ́mbà tẹ́ máa fi sí ẹ má wo ọ̀rọ̀ ẹnu mi tó le o ṣùgbọ́n ẹ nígbàgbọ́ wípé mo nífẹ̀ẹ́ ìran Yorùbá mo sì nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá mo sì fẹ́ àlàáfíà ìrẹ́pọ̀ fún ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká kọ́kọ́ fìmígéètì social media at least ká má fẹ̀dẹ̀ ara wa síta mọ́ at least ká má bára wa jà mọ́ we can do different several sensible things. tó lè fẹ́ ṣe wa ní followers tó lè fún wa ní subscribers than pulling down syndrome. so ọlọ́run ẹ lọ́wọ́ ẹ fẹ́ ràn mí lọ́wọ́ ẹ bí bá mi dá sí ti rédíò station mi ẹ fẹ́ fún mi ní one hundred thousand naira tàbí jù bẹ́ẹ̀ lọ kí àlá mi ò lè wá sí ìmúṣẹ ẹ já sọ̀rọ̀ lórí whatsapp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 three seven three seven five three zero five one five three seven three seven five three ó kọ sí the values heritage ventures de values heritage ventures àná ọlọ́dúnmọ̀dé ò ní fi sílẹ̀ o iná ò ní tanwó yín ẹjẹ́ àwa rẹ̀ Jerusalem káwa náà lè bà ṣe rere orílẹ̀-èdè yìí ó sùn wá bọ̀ o ilẹ̀ Yorùbá máa wà ní àlàáfíà ọjọ́ ọ̀la ilẹ̀ Yorùbá ó dáa gan bàbá lè gbé nírẹ́pọ̀ bàbá lè wà láàfíà bàbá lè nífẹ̀ẹ́ ara wa bàbá lè gbàgbé ìjà ọ̀tẹ̀ àti dúkù ara wa á wà níwájú o ẹni iwájú ni wá tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti dèrò ẹ̀yìn báyìí kọ́nà wa gbé wa padà síwájú ọlọ́run ní sọ̀kalẹ̀ láti wá ṣe àwa lágbèrè wa bẹ̀ ẹjẹ́ àṣàtúnṣe láàrin ara wa olóyè Gani Adams olóyè Sunday Adéyẹmọ Ìgbòho òṣùṣùrẹ́ o òṣùṣùrẹ́ o ẹgbàá dáná ogun dáná ọ̀tẹ̀ kì í ṣe náà rí gbogbo àwọn tá a já látìlẹyìn àwọn méjèèjì ẹjẹ́ á ti dá wa bàkọ̀ kò sáǹfààní tá a fẹ́ jẹ́ ńbẹ̀ kò sẹ́rẹ̀ tá a fẹ́ gbà ńbẹ̀ àánú olódùmarè ò ní fi ń sílẹ̀ ẹni wájú lẹ́yìn méjèèjì ẹ̀ní dèrò ẹ̀yìn lágbára ọlọ́run ẹjẹ́ á sinmi ìjà ẹjẹ́ kárọ̀ ni ọ wálé kó ní kò yóò sinmi ogun lílọ God bless you.